Okay. Alam anọlọha anna Allaha ala kulli shay'in qadir. nínú Súrọ́tù àyà one oh six. Sọ ti gbọ́ lọ ṣí fún ara rẹ̀. Tí n bá lè ń lọ ṣí fún ara rẹ̀. Ibẹ̀ ni Allah ti ń sọ pé, min ayatin. أو نؤسها نأتي ha, au أو ha ألم تعلم أن الله أن الله على كل شيء قدير Quran two verse one oh six ibi to ti lọ jí mú nìyẹn ibi to ti alam ta'lam anna ala kulli shay'in qadir Gulam Ahmadu ó lọ Suratul Quran two verse 1 oh six ibẹ̀ ló ti jí mú so tí n bá rí display mi báyìí mo ti kà jáde mo dẹ̀ ti sọ ibi tó wà fún ọ. bákan náà ó tún lọ jí ìyẹn Mirza Gulam Ahmadu Alikodiyani Mẹsáyà ìjọ Amadiya Maria ìjọ Amadiya Jésù Kristi ìjọ Amadiya ànábì ńlá ìjọ amadíyà ògìṣẹ́ ńlá ìjọ Amadiya, afànábì jẹ́ ìjọ amadíyà ó lọ jí gbólóhùn yìí yúlíkì ro aláàmáyàṣá òmìnira ìbáàdì yìí ó lọ jí mú nínú alukur'an nínú sura gọfìr sura gọfìr quran forty verse fifteen forty verse fifteen ibi tí ti sọ pé. rọ̀fí udarajat lula arish yúlìkì ruh yúlìkì ruh min amúrìyí aláàmàn yasha min ibadihi liyunzira yawma talaqa gọ́fìr quran forty verse fifteen ibẹ̀ ni mirza gulam ahmadu ibẹ̀ ló ti lọ jí mú. mirza gulam ahmadu kọ̀díyání olùdásílẹ̀ ìjọ amadiya ó tún lọ jí gbólóhùn yìí nínú alukurani wípé fàbàsọ́rùkà lìyàwómà hadid fàbàsọ́rùkà lìyàwómà hadid ọlọ́jì ibi tó ti jí rèé o ọlọ́jì nínú suratu kọ́ọ̀f quran fifty verse twenty two ibi tí Allah ti sọ pé làkọ́dí kunta fi yígọ́ fúlàtí mini haza fákàṣáfúná áńkà gìtọ́ áká fàbàṣọ́rùkà lè yáwó mọ àdìdẹ ibi tó ti jimú ló ti rí hùn. naam ọ̀gbẹ́ni mirisa gulam ahmadu kọ̀díyání olùdásílẹ̀ ìjọ amadíyà jésù kristi ìjọ amadíyà mẹsáyà ìjọ amadíyà mọ́ríyámù ìjọ amadíyà ànábì ńlá ìjọ amadíyà òjíṣẹ́ ńlá ìjọ amadíyà afànábì jẹ ìjọ amadíyà ó ní olúwa ẹlẹ́dàá ọba òun sọ̀rọ̀ wípé já àti zalizala kú mú ẹ display kínní ni mo fẹ́ ká ká tún rí ibi tí olúwa Mirza Ghulam Ahmadu tó tún ti sọ ọ̀rọ̀ tó ọ̀rọ̀ tí kò tí ò bá gírámà lọ àṣìṣe tún wọnú ọ̀rọ̀ ọlọ́run Mirza Ghulam Ahmadu mọ́ lọ́wọ́. já àti zalizala ọwọ́ á ní kú ẹ wo bí kú mú yẹn ẹ wo tó tẹ̀lé ọ̀rọ̀ yẹn pọfẹsọ tìmẹ́yìn ọ̀rọ̀ kan yìí. ìgbàgbọ́ mùsùlùmí ni pé olúwa ẹlẹ́dàá wa kì í ṣàṣìṣe kì í sọ̀rọ̀ sọ ṣùgbọ́n olúwa tó rán mirza gulam ahmadu ń ṣẹ́ ọba aláṣìṣe ni ẹ tún wà ṣìṣe míì irú eléyìí ti síwájú o pòfẹ́sọ̀ irú eléyìí ti síwájú o tẹ́ẹ̀tì fún wa lésì rẹ o omi ìtúnrè ẹ wọ̀rọ̀ yẹn ó ní já àti zálízálà já àti zálízálà ìmìtìtì ilẹ̀ ó dé zálízálà earthquake ilẹ̀ rírì ilẹ̀ rírì ó dé kú ẹ̀yìn ènìyàn ẹ dìde ọ̀rọ̀ tó wá tẹ̀ lọ́rọ̀ yẹn ìwà sípẹ́lì rẹ̀ alif lam nun sod lam àti ya ẹ̀rọ ti wọlé ẹ̀rọ tó wọlé ni alif tó wà ń bẹ̀ yẹn alif yẹn ò gbọ́dọ̀ sí ń bẹ̀ ohun tó fẹ́ sọ ni kúmú lìnìsọ́líyà kúmú lìnìsọ́líyà ló fẹ́ sọ ẹ dìde ká lè kírun nítorí ilẹ̀ rírí àmọ́ torí pé olúwa tó rán Mirza Ghulam Ahmadu ń ṣe ọba ṣìṣeṣìṣe ni ṣìṣeṣìṣe ti jẹ́ tiẹ̀ ọba tí máa ń ṣìṣe ni ó tún wá ṣìṣe ó tún sì sọ ló tún fi wá kọ ànùsọ́lì ànùsọ́lì àbẹ́ẹ̀rí báwọn. ọ̀rọ̀ tó yẹ kó wà ń bẹ̀ yẹn is either kúmú lìsọ̀láàtì tàbí kúmú lìnùsọ́lìyà. pọ̀fẹ́sọ̀ tẹ́ bá dáwọ̀ ọ̀gbọ́n lábáwá dáadáa ẹ bá ní túnṣe sà ẹ bá ní túnṣe mo ti bá yín fi yellow tempo mo ti bá yín fi sáku ẹ̀ ẹ bá ní tún olúwa yín ṣe olúwa tó rọ̀gà yín ṣẹ́ ẹ bá ní tún ṣe láàrin. wánàrọ nàmúzájì lè kìyàmà nàmúzájà lè kìyàmà ìmìtìtì ilẹ̀ dé ilẹ̀ rírí dé ẹ̀dìdé ẹ̀dìdé fúnrun a sì ń rí àwọn àpẹẹrẹ ọjọ́ àjíǹde ìtumọ̀ ọ̀rọ̀ yẹn nìyẹn ṣùgbọ́n ṣiṣẹ́ṣiṣẹ́ ti bá olúwa tó rán Mirza Gulam Ahmadu níṣẹ́ o irú ṣiṣẹ́ṣiṣẹ́ tó bá tó bá òbúkọ tó fi gùn ya rẹ̀ ṣiṣẹ́ṣiṣẹ́ ti wá bá olúwa tó rán Mirza Gulam Ahmadu ó ti bá òun náà kìí ṣàkọ́kọ́ ṣiṣẹ́ṣiṣẹ́ rèé o tẹ́ bá ń bá mi fọkàn bá lọ o this is not the first time o. Oh tẹ bá ṣàkíyèsí ẹ rí i pé àwọn àyà tó bá jí mú a máa ń sọ lọ́tọ̀ pé ó jẹ́ lè mú ni ok àyà àtọ̀dọ̀ tara tiẹ̀ àtàǹpà pẹ̀lú ẹ̀ àyàfi àwọn àyà tá a rí pé ṣìṣeṣìṣe ti bá òun àtolúwa rẹ̀ tó ránṣẹ́ gẹ́gẹ́ bí irú eléyìí sẹ́yìn pé ọ̀kan náà bìjà álítù bìjà álítù dípò jà álítù bá àtún wọlé tì ṣiṣẹ́ nìyẹn o pọfẹsọ à ń retí yín ẹ dákun à ń retí yín o ẹ wá ṣàlàyé ṣiṣẹ́ ṣiṣẹ́ tó bá olúwa tó rán ọ̀gá yín ṣẹ́ láàrin kẹ́límọ̀ yìí wọ́n èé sọ báyìí lárúbáwá wọ́n èé kọ́ báyìí èé báyìí èé báyìí this is anti-Arabic morphology anti-Arabic morphology onítẹ̀ ẹ̀kọ́ yìí àmọ́ wàá mọ ntẹ́ ẹ fẹ́ sọ àmọ́ ntẹ́ ẹ fẹ́ sọ pé kúmú lè sọ̀láàt lẹ́fẹ́ wí kúmú lè sọ̀láàt tàbí kúmú lè ní sọ́lìyà kúmú lè ní sọ́lìyà ok àmọ́ ṣìṣe ṣìṣe ọba olúwa tó rán olúwa tó rán. Mirza Gulam Ahmadu níṣẹ́ kì í ṣe olúwa tó dá ayé àti ọ̀run ó ti yọ kì í ṣe torí olúwa pọ̀ àbó ọmọ bẹ́ẹ̀ ni olúwa pọ̀ náà o sólúwa kankan ni wọ́n kàn mọ́gi ni àbó ọ̀gbọ́yùn rí tí wọ́n ní wọ́n kan olúwa kan mọ́gi tí wọ́n á ládé ẹ̀gùn nígbà wọn rí bẹ́ẹ̀ ní tí yàtọ̀ sí ni wọ́n sì gbámú wọ́n sì kàn. olúwa sí wá ò lè gbámú òun gan ni máa gbá yẹn mú ò lè gbámú kò ṣeé máa lé káàkiri wọn èlé olúwa tiwa káàkiri òní máa ń léèyàn ká. sọ jẹ́ kó yí ọba yẹn o ẹjẹ́ àtẹ̀wájú. ok now eléyìí náà àyà agùlámàmọ́dù ni kì í ṣe àyà kùránì ṣùgbọ́n ọgbàkú èrì ọgbàkú èrì ọgbàkú èrì ẹ jẹ́ nǹkan àbọ̀tà fún yín ó ní láúláàkà láúláàkà làmọ́ kàláktùlì àfúláàkà làmọ́ kàláktù àlè àfúláàkà ìtumọ̀ tí kì í bá ṣe ìwọ Mirza Gulam Ahmadu mi ò ní dá gbogbo àgbáńlá ayé. <laughs> olúwa misagula mamadu ó ya wèrè gidi gan ni o ó ya wèrè gidi gan ni o orí ẹ̀ ti sáàtì wà nù o ó ní tí èyí bá ṣe ti mirza gulam amadu ni lámà kalaktuli afulaka afulako ni planet nàkè planet mẹ́sàn-án kan wọ́n ní bẹ́ẹ̀ ni àbí méje ni ẹ̀yàn ní geography ṣé méje planet yìí ni àbí mẹ́sàn okay àwọn planeti sọ̀rọ̀ wọ́n ní mẹ́sàn-án ni ọwá ń gbọ́ ní ìsìn tí wọ́n sọ fún yín wípé tí ìbá ṣe ti Mirza Gulam Ahmadu ni wọn ìbá ti dá planeti mẹ́sẹ̀sán ayé ṣe rí pé olúwa Mirza Gulam Ahmadu ó ti bá yarí báyìí ohun tó sọ irọ́ ni o wọn ò torí ẹnì kankan dálé ayé o èyí ni ìgbàgbọ́ àwa mùsùlùmí wọn ò torí anybody dálé ayé so sì rí ìwà aláìmọ̀kan náà tọmọ sọ pé torí ànábì láfidáyé torí ànábì Muhammad má sọ bẹ́ẹ̀ mọ́ o ìsọkúsọ ló ń sọ o ànábì ò sọrí láyé pé nítorí òun lọ́lọ́run fi dáyé kò sọrí bẹ́ẹ̀ iṣẹ́ tó jẹ́ fáyé ni pé olúwa ẹlẹ́dàá ọbọ̀ ń sọ̀rọ̀ nínú àlùkò àní wípé wàá máa khalaqtu li jinna wàlẹ̀ ìǹsà ìlàlìyà àbùdùn. Allah ní èmi kò dá àlìjẹ̀nú àti ènìyàn nítorí ẹnìkankan fún ìdí kankan bí kò ṣe nítorí ara mi kí wọ́n lè máa gọ́sì fún mi kí wọ́n lè máa gọ́sì fún mi. sọ ọlọ́run ọba ò dá ayé àtọ̀run nítorí ẹnìkankan o. now a tún ti kan aya míì tí mirza gulam amadu tó jí tó jí mú láti inú alukur'an ó ní olúwa sọ fún òun wípé ùdùnún ní àṣẹjìbù lákùm ùdùnún ní àṣẹjìbù lákùm ó jí mú ni ibi tó ti jí rèé. ó jí nínú súra gọ́ọ́fìrù ní o ó lè lọ jí nínú súrọ́tù gọ́ọ́fìrù súra ok ó jí ń bẹ̀ Quran forty aya sixty Quran forty aya sixty ibẹ̀ ló ti lọ jí ibẹ̀ ni Allah ti sọ pé wàkọ́ọ́lá rọ́bùkùn. ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين àwa lọ yọ ud'uni astajibu lakum ọlọyọ ọlọjì ọwá jìgbà sínú súra al-Istiftah rẹ̀ fún ìjọ rẹ̀ ìjọ Ahmadiyya àgbàpadà bẹ́ẹ̀ da padà láyé ẹ da padà l'ọ́rùn. ok ìyẹn báyẹn aya mirza gulam amadu gangan omi ìtúnlélẹ̀ ìta tó kàn tó tún gba kúérì tó tún gba kúérì ọgbà kúérì o. kò jí eléyìí múnu kùránì o sọ ń gbọ́ o mò ń là o kò jí eléyìí tá a fẹ́ kà yìí kò jí múnu àlùkùránì o ṣùgbọ́n ọ̀gbàkúérì irú olúwa wo ni ó sọ bẹ́ẹ̀ kò lè jẹ́ olúwa gidi olúwa fẹ́ẹ̀kì ni ó jẹ́ ẹgbọ́n tó sọ ó ní olúwa sọ fún òun wípé yánà bí yàlọ́ọ̀ kóńtù lá àrífùkà. yá nàbí yà lọ mo pè wọ ànábì ọlọ́run kóńtù láàárín fúkà èmi ò mọ̀mọ́ ọ̀. mo pè ìwọ ànábì ọlọ́run kóńtù láàárín fúkà èmi ò mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ o. sẹ́rí tán bá sọ pé láàárín fúkà ìtumọ̀ ẹ̀ ni pé èmi ò mọ̀ ọ́ tọ́ba wa fi wá fi gbólóhùn kóńtù la lá àrífúkàkun ìyẹn ni pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ò mọ̀ ọ́ rí bóò o olúwa tó rán ẹ̀dá ń ṣe òṣè ní ìmọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kọ́lọ́n tó dáadáa mà lọ́bọ̀rọ̀ gidi ló ti mọ̀ á kọ́lọ́n tó dá ànábì wa Muhammad ló ti mọ̀ á ìmọ̀ ọlọ́run lọ́ọ̀ ó sàbákọ khalikullah ìmọ̀ ọlọ́run ìmọ̀ rẹ̀ sí àwọn ẹ̀dá rẹ̀ ó síwájú kíni dídá ẹ̀dá rẹ̀ ẹ wá wo ntọ́gbẹ́ni sọ nísìn ọwá ní yánà bí yà Kụntu kúntù lá àrífùkà mo pè wá ànábì ọlọ́run èmi ò mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ o bóun tiẹ̀ ṣe á tó fẹ́ di ànábì ọlọ́mọ mi lọ́wọ́ <laughs> tẹ̀lépọ̀rọ̀ ti di dírámà ya nàbí yàlá ìkúntùlá àrífùkà pírọfẹsọ tìmẹ́yìn ẹ dákun ẹ bá níyanjú àárín èyí ti ṣe tí olúwa tó ń rán ọ̀gá yín ṣẹ́ tí ò fi mọ olúwa yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ wáyé tí ò fi mọ̀ ọ́ ṣé kò ní làákàyè ni àbínú ẹ̀bu ni àbí ọpọlọ rẹ̀ ò pé ni àbí ìmọ̀ rẹ̀ ò tó nǹkan ni. ya nabi Allah kuntu la àrífùkà ànábì ọlọ́run o èmi ò mọ̀ ọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ èmi ò mọ̀ ọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọ̀rọ̀ yìí ọjọ́ ọ̀rọ̀ kan nù kan ọjọ́ ọ̀rọ̀ ti ọkọ̀ o wọ́n ní ádámà àti éfà wọ́n jẹ èso tán. wọ́n wá ríra wọn páwọn ti wà ní hóhò nǹkan yẹn wọ́n wá lọ sápamọ́ wọ́n wá lọ sápamọ́ nígbà wọn sápamọ́ nígbà wá di ní ojú ọ̀sán alásìkò ìyálẹ̀ta olúwa wá sọ̀kalẹ̀ wá ọwá ní húúú ádámà níbo ni ìwọ wà húúú. ádámà níbo nìwọ wà á sẹ́rí pé gọ́ra wọn. <laughs> ádámà àti éfà ẹ ló jẹ èso àwa gbà bẹ́ẹ̀ kó jèso àwa náà gbà bẹ́ẹ̀ kó jẹ èso èso tọ́lọ́ ní ọmọ jẹ àgbàpò jẹ ṣùgbọ́n ẹ ti bọ̀rọ̀ jẹ́ ẹ̀. ẹni ńgbà tó jèso tán tó ríra rẹ̀ ní ìhòòhò ọmọlúwàbí ó wá lọ sápamọ́ sẹ́yìn igi fún olúwa ẹlẹ́dàá olúwa ẹlẹ́dàá wá sọ̀kalẹ̀ wá sínú ọgbà náà ní àsìkò ìyálẹ̀ ta ó wá hu bí ará oko ṣe máa hu síra wọn nínú igbó húù ádámà níbo nìwọ wà á níbo nìwọ wà ìwọ àjèso níbí ádámọ̀ náà wà ní bẹ́ẹ̀ ni olúwa mi mo jẹ èso ní ojú wa ń tì mí láti yọjú sí ọ ah la ilaha illallah muhammadu rasulullah ìwé tó bá sọ bẹ́ẹ̀ ìwé tó bá sọ bẹ́ẹ̀ kò lè jẹ́ ìwé ìmọ̀nà torí pé ìwé